nígbà náà ni jésù sì wọ inú ilé kan àwọn èrò sì tún kóra jọ tó bẹ́ẹ̀ tí òun àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ kò rí àyè láti jẹun nígbà tí àwọn ẹbí rẹ̀ gbọ́ èyí wọ́n wá láti mú un lọ ilé nítorí tí wọ́n wí pé orí rẹ̀ ti dàrú àwọn olùkọ́ni ní òfin sọ̀kalẹ̀ wá láti Jerúsálẹ́mù wọ́n sì wí ó ní Bẹ́lísébúlù olórí àwọn ẹ̀mí èṣù ni ó sì fi ń lé àwọn ẹ̀mí èṣù jáde Jésù pè wọ́n ó sì fi òwe bá wọn sọ̀rọ̀ báwo ni èṣù ṣe lè lé èṣù jáde bí ìjọba kan bá yapa sí ara rẹ̀ ìjọba náà yóò wó lulẹ̀ bákan náà bí ilé kan bá sì yapa sí ara rẹ̀ ilé náà kì yóò lè dúró bí èṣù bá sì dìde sí ara rẹ̀ tí ó sì yapa òun kì yóò lè dúró ṣùgbọ́n òpin rẹ̀ yóò dé kò sí ẹni tí ó lè wọ ilé ọkùnrin alágbára kan lọ kí ó sì kó ní ẹrù lọ bí kò ṣe pé ó kọ́kọ́ di ọkùnrin alágbára náà ní okùn nígbà náà ni yóò lè kó ẹrù ní ilé rẹ̀ lóòótọ́ ni mo wí fún yín gbogbo ẹ̀ṣẹ̀ ni a ó dáríjì àwọn ọmọ ènìyàn àti gbogbo ọ̀rọ̀ òdì ṣùgbọ́n ẹni tí ó bá sọ̀rọ̀ òdì sí ẹ̀mí mímọ́ kì yóò rí ìdáríjì títí ayé ṣùgbọ́n ó wà nínú ewu ẹ̀bi àìnípẹ̀kun òun sọ eléyìí fún wọn nítorí tí wọ́n sọ pé nípa agbára ẹ̀mí àìmọ́ ló ń ṣe àwọn iṣẹ́ ìyanu rẹ̀. nígbà náà ni àwọn arákùnrin rẹ̀ àti ìyá wá wọ́n dúró lóde wọ́n sì ránṣẹ́ sí i wọ́n ń pè é. àwọn ènìyàn tí wọ́n jókòó lọ́dọ̀ rẹ̀ sì wí fún un pé ìyá àti àwọn arákùnrin rẹ̀ wà lóde ṣùgbọ́n ó dá wọn lóhùn wípé ta ni í ṣe ìyá mi tàbí àwọn arákùnrin mi. ó sì wo gbogbo àwọn tí ó jókòó lọ́dọ̀ rẹ̀ yíká ó sì wí àwọn wọ̀nyí ni ìyá mi àti àwọn arákùnrin mi nítorí ẹnikẹ́ni tí ó bá ń ṣe ìfẹ́ Ọlọ́run òun ni arákùnrin mi àti arábìnrin mi àti ìyá mi. Jésù sì tún bẹ̀rẹ̀ sí ń kọ́ni létí òkun. Àwọn ìjọ ènìyàn tí ó yí ká pọ̀ jọjọ tó bẹ́ẹ̀ tí ó fi bọ́ sínú ọkọ̀ ojú omi tí ó sì jókòó nínú rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ òkun nígbà tí àwọn ènìyàn sì wà ní ilẹ̀ létí òkun. ó bẹ̀rẹ̀ sí í fi òwe bá wọn sọ̀rọ̀ nínú ẹ̀kọ́ rẹ̀ pé ẹ fi etí sílẹ̀ ní ọjọ́ kan afúnrúgbìn kan jáde lọ láti lọ fúnrúgbìn rẹ̀ bí ó ti ń fúnrúgbìn díẹ̀ bọ́ sí ẹ̀bá ọ̀nà àwọn ẹyẹ sì wá wọ́n sì ṣàájẹ díẹ̀ bọ́ sórí ilẹ̀ àpáta níbi tí erùpẹ̀ kò sí púpọ̀ láìpẹ́ ọjọ́ ó hù jáde ṣùgbọ́n nígbà tí òòrùn mú gangan ó jóná nítorí tí kò ní gbòǹgbò ó gbẹ àwọn irúgbìn mìíràn sì bọ́ sáàárín ẹ̀gún nígbà tí ẹ̀gún sì dàgbà sókè ó fún wọn pa tó bẹ́ẹ̀ tí àwọn irúgbìn náà kò lè so èso ṣùgbọ́n òmíràn bọ́ sí ilẹ̀ ọlọ́ràá ó sì so èso lọ́pọ̀lọpọ̀ òmíràn ọgbọọgbọ̀n òmíràn ọgọgọ́ta àti òmíràn ọgọgọ́rùn-ún. Jésù sì wí pé ẹni tí ó bá ní etí láti fi gbọ́ kí ó gbọ́. nígbà tí ó kù òun nìkan pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn méjìlá àti àwọn mìíràn wọ́n bi í léèrè wípé kí ni ìtumọ̀ òwe rẹ ó sì dá wọn lóhùn pé ẹ̀yin ni a gbà láàyè láti mọ ohun ìjìnlẹ̀ nípa ìjọba Ọlọ́run èyí tí ó pamọ́ sí àwọn tí ó wà lẹ́yìn agbo ìjọba náà bí ó tilẹ̀ jẹ́ wípé wọn yóò rí wọn yóò sì gbọ́ kì yóò yé wọn bẹ́ẹ̀ ni wọn kì yóò sì yí padà sí Ọlọ́run tàbí kí a ẹ̀ṣẹ̀ jì wọ́n ṣùgbọ́n Jésù wí fún wọn pé bí òwe tí ó rọrùn yìí kò bá yé yín báwo ni ẹ̀yin yóò ṣe mọ ìtumọ̀ àwọn mìíràn tí mò ń sọ fún yín afúrúgbìn ń fúrúgbìn ọ̀rọ̀ náà àwọn èso tó bọ́ sí ojú ọ̀nà ni àwọn ọlọ́kàn líle tí wọ́n gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lójú kan náà èṣù wá ó sì mú kí wọ́n gbàgbé ohun tí wọ́n ti gbọ́. bákan náà àwọn tí ó bọ́ sórí àpáta ni àwọn ènìyàn tí wọ́n fi ayọ̀ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ṣùgbọ́n kò ní gbòǹgbò tí ó jinlẹ̀ ní ọkàn wọn ṣùgbọ́n wọ́n á wà fún ìgbà díẹ̀ lẹ́yìn náà nígbà tí wàhálà tàbí inúnibíni bá dìde nítorí ọ̀rọ̀ náà lójú kan náà wọ́n á kọsẹ̀ àwọn tí ó bọ́ sáàrin ẹ̀gún ni àwọn tí ó gbọ́ ọ̀rọ̀ náà tí wọ́n sì gbà á ṣùgbọ́n láìpẹ́ jọjọ àwọn adùn ayé àti inú dídùn ọrọ̀ àti ìjàkadì fún àṣeyọrí àti ìfẹ́ àwọn ohun mèremère ayé gba ọkàn wọn wọ́n sì fún ọ̀rọ̀ náà pa ní ọkàn wọn ọ̀rọ̀ náà sì jẹ́ aláìléso ṣùgbọ́n àwọn tí ó bọ́ sí ilẹ̀ ọlọ́ràá ni àwọn tí ó gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n sì gbà á lótìtọ́ wọ́n sì mú èso púpọ̀ jáde fún ọlọ́run ní ọgbọọgbọ̀n ọgọọgọ́ta àti òmíràn ní ọgọọgọ́rùn-ún gẹ́gẹ́ bí a ti gbìn ín sí ọkàn wọn ó sì wí fún wọn pé a lè gbé fìtílà wá láti fi sábẹ́ òṣùwọ̀n tàbí sábẹ́ àkéte rárá o kì á ṣe pé a ó gbé ka orí ọ̀pá fìtílà gbogbo ohun tí ó pamọ́ nísinsìnyí ni yóò hàn ní gbangba ní ọjọ́ kan bẹ́ẹ̀ ni kò sí ohun tí ó wà ní ìkọ̀kọ̀ bí kò ṣe pé kí ó lè yọ sí gbangba bí ẹnikẹ́ni bá ní etí láti fi gbọ́ kí ó gbọ́ ó sì tún tẹ̀síwájú pé ẹ máa kíyèsí ohun tí ẹ bá gbọ́ dáradára nítorí òṣùwọ̀n tí ẹ̀yin bá fi wọ̀n ni a ó fi wọ̀n fún yín àti jù bẹ́ẹ̀ lọ nítorí ẹni tí ó bá ní òun ni a ó tún fi fún sí i àti lọ́wọ́ ẹni tí kò bá ní ni a ó ti gba èyí náà tí ó ní ó sì tún sọ èyí pé èyí ni a lè fi ìjọba ọlọ́run wé ọkùnrin kan ń fúrúgbìn sí ilẹ̀ lóru àti ní ọ̀sán bóyá ó sùn tàbí ó dìde irúgbìn náà hù jáde ó sì dàgbà òun kò sì mọ bí ó ti ṣẹlẹ̀ nítorí tí ilẹ̀ kọ́kọ́ hu èso jáde fún ara rẹ̀ ó mú èéwú ewé jáde èyí tí ó tẹ̀lé ní orí ọkà ní ìparí ọkà náà gbó nígbà tí èso bá gbó tán lẹ́sẹ̀kẹsẹ̀ òun atẹdòjé bọ inú ọkà náà ó sì kórè rẹ̀ jésù sì ni kí èmi fi ìjọba ọlọ́run wé òwe wo ni kí èmi fi ṣe àkàwé rẹ̀ ó dàbí èso hóró músítádì kan lóòótọ́ ó jọ ọ̀kan nínú àwọn èso tí ó kéré jùlọ tí a gbìn sínú ilẹ̀ síbẹ̀ nígbà tí a gbìn ó sì di títóbi ju gbogbo ewéko inú ọgbà yòókù lọ ó sì yọ ẹ̀ka ńlá níbi tí àwọn ẹyẹ ọjọ́ ọ̀run lè kọ́ ìtẹ́ wọn sí kí wọ́n sì rí ìdáàbòbò òun lo ọ̀pọ̀ irú òwe wọ̀nyí láti fi kọ́ àwọn ènìyàn gẹ́gẹ́ bí wọ́n bá ti ń fẹ́ láti ní òye tó kìkì òwe ni Jésù fi ń kọ́ àwọn ènìyàn ní ẹ̀kọ́ ìta gbangba rẹ̀ ṣùgbọ́n lẹ́yìn èyí nígbà tí ó bá sì wà pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ òun á sì sọ ìtumọ̀ ohun gbogbo nígbà tí alẹ́ lẹ́ jésù wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé ẹ jẹ́ kí a ré kọjá sí apá kejì nígbà tí wọ́n ti tú ìjọ ká wọ́n sì gbà á sínú ọkọ̀ ojú omi gẹ́gẹ́ bí ó ti wà àwọn ọkọ̀ ojú omi kékeré mìíràn sì wà lọ́dọ̀ rẹ̀ ìjì líle ńlá kan sì dìde omi sì ń bù sínú ọkọ̀ tó bẹ́ẹ̀ tí ọkọ̀ fi bẹ̀rẹ̀ sí í kún fún omi ó sì fẹ́rẹ̀ rí jésù ti sùn lọ lẹ́yìn ọkọ̀ ó gbé orílé ìrọ̀rí wọ́n sì jí lóhùn rárá wípé olùkọ́ni tàbí ìwọ kò tilẹ̀ bìkítà pé gbogbo wa fẹ́ rí i ó dìde ó bá ìjì líle náà wí ó sì wí fún òkun pé dákẹ́jẹ́. sì dá ìparọ́rọ́ ńlá sì wá. lẹ́yìn náà ó béèrè lọ́wọ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé èéṣe tí ẹ̀yin fi ń ṣojú bẹ́ẹ̀ tàbí ẹ̀yin kò tí ì ní ìgbàgbọ́ síbẹ̀síbẹ̀ ẹ̀rù bà wọ́n gidigidi wọ́n sì wí fún ara wọn pé irú ọkùnrin wo ni èyí tí ìjì àti òkun ń gbọ́ tirẹ̀